wọ́n ní saheed ibn mansour àti yazid ibn harun àti yazid ibn zidan ọkọ̀ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ẹ́dọ́rọ̀ ń lò lórí ibn kayi nínú ibn kayi wọn kọ́ nínú wọn wọn àdásánà salama bin kennedy salama bin kennedy ọlọ́dún àdìsí ọ̀nà wọn. أن عليا ونجار علي سيدنا علي رضي الله عنه ليه لأيكه كنا يعلم الناس هذا الدعاء سيدنا علي قال عبيا من كان ثلاث يوما هذه كلام المداهي المدهوات وبائية مصنوطات وجبار القلوب على على فطرتها شقيها وسيدها اجعل شرائف صلاتك ورأفة تهنمك وفضائل آلائك على محمد عبدك ورسولك حلفات لما أبيض حلقات لما سبق يعني يوم الفور والمعلن الحق بالحق والدعم الضاء في الأباطيل كما همل فاضطرع بأمرك بطاعتك مستنفذا في مرضاتك غير نقل في قدم ولا واهم في عزم واعيا لوهك حافظا لاهلك باديا على نفاذ أمرك حتى اورى قبطا الإقادة على الله تقل بأهله أسبابه فيه هدية القلوب بعد حوزات الفتن والإثم وأقام موضوعات الأعلام ونائرات الأحكام ومنيرات الإسلام فهو أمينك المأمون وهارم علمك المهزوم وكميلك يوم الدين وبئيتك نعمة ورسولك بالحق رحمة اللهم أرسل له المنصحات في حبلك وعجله مضاعفات الخير من فضلك منات له غير مقدرات من فوز ثوابك المعلوم وجزيل اعطائك الملول اللهم اعل على بناء البنين بنيانه واكرم مثواه لبيته حمل له واتم له نوره عبده من اتباعه من عند انت عاشك له مقبول شهادته فرضيا ما قال لا من في أرضي وهدت فصل وهدت برهان أقول كما كعور جاء عن جد جنب الثلاث ياتي أي سنة هنا كما نتعى كفاية الفاتح لما أقلق والفاتح لما أقلق فهل ذلك يا مانا قدامي فهل ذلك وعيد من الجميع ورواعي كهو إتاوكا إلا ما يومين اكذل يا لي كانت الله في الفاتح lórí fi lèyí kéèké láàrin ìjọba ìjọba ti yá ẹni àtúnṣe ẹkẹrẹ rẹ nákọ káàbọ ṣé ìdí àlè àbí ọ̀rẹ́ nàgbà àwọn dọ́ọ̀dọ́ ọ̀rẹ́ akọ̀rọ̀ lọ́sẹ̀ yẹn ìyá nànà ọ̀tà ẹbí kò sí ìlọ́sọ káyè dọ́ka hàlá màṣúmọ́rò ní kàlámì àlè ilé náà ọ̀ gánà ẹ̀tẹ́ ọ̀tẹ̀ká ẹ̀tẹ́ fẹ́rẹ̀ ẹ̀gá kà ìyáwó olóòrùn kò tẹ́lẹ̀ bá ti dẹ̀yìnrì rámọ̀tílá alẹ́ yìí ah. ọkì ọ̀kàrà ẹni rẹ̀ náà ṣílí yàrá náà ní muskil hadé wàtẹ́lá abúlùbọ̀tẹ́lì ahmed ibn faris al-mugawi ṣùgbọ́n ibn faris al-mugawi rámọ̀tílá alẹ́ àwọn mẹ́lẹ́kà ní fi bí in jẹ́mọ́ àwọn òfin fọ́dé ṣẹlá ti alàmẹ́bí nínú ìtòwé ìkẹ́lẹ̀ náà ìkọ́nà rẹ̀ kò gbó ẹ̀kẹ́lẹ̀ rẹ̀ kó bá yẹn náà ń tẹ̀lé أما نفي أما الغير هناك عكا إلا أن في إسناده نظرا أنا نكعان إلا نكدر ما جاء كانك ولا منعا نظرا أجي موفا وإذا لم تجي موفا قال سيفنا الحافظ أبو الحجاج المزيد كان سيفه من أنا إكا أرى لنا يكوينا كان أكا أكا أكا سمعت بالسند كما قدام سيدنا علي عنه هذا ليس بمعروف ويقول عياري شنو حديث أقوى ولم يدرك عليا سيدنا ليس هذا المسجد أيضا هذا الاسم طبعا مع شوريه ايه حتى أكون ده شوريه مرة هنا سيدنا علي وكانوا لك لا لا يكابر سلام زمن وصلنا كاكا من وانتم اليوم داخلهم هو تماما في الكلب كيف كان ايه كده يعني من عندكم amma ku zai gani ya ga biya ga wa ana kawo yi ga wani ne kuma kawo ma ne ebe da na kana da hasa ga da sai da bi awon ne ya yi ebe da da in da tan ya kaka ya da hu ya da jira to kaka ina nan da wani ki wanda ki ya da mu ya da yi ka ada ya da ri to ma ne ka ai bi da yi ya na ko ma eh bọ̀dà àpò wọn náà ló wọ́n fún mímọ̀ náà tó kákọ̀ káka náà wọ́n nílẹ̀ tó ilé ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ká àwọn ká. wàláhì ẹ̀dọ̀ fìlọ̀ wàláhì ìrìkẹ́rì wàláhì ìrìyẹ́rì. àkìkọ́là kọ́ọ̀là wọn náà máa nìkan ánì. Ana man dɔn lɛnu. Now, Ibn Kathir lọ kàrẹ́ yìí. Wọ́n náà bẹ̀rẹ̀ jíjẹ́ mú náà ọ̀nyẹ́ dá Bẹ̀lọ́dì ọ̀sẹ̀ ọ̀nù kọ̀ ní Ibn Kathir yìí ìṣọ̀ iná ní èrè èrè. Àwùjọ ayé bí ọ̀nà ìkọ̀ ìkọ̀ ètèjì. Iná ń délé mọ́ ẹ̀nẹ́ nìkan. Àbájá mọ̀ nítorí ilẹ̀ bí ọ̀nà ọ̀kẹ́nẹ́ kọ̀rọ̀ ìwọ̀n ناصر هاتي بالحكي يا دمان ولا أدري أنك أنك تقول إيران وعلى آله وقع قدره إهم وأنا كده العزيز عن إيران أنا أبدي من أنا بديت عنه أنا ما أحمد الله ذاتي الواقع من الدور أنا دونن بل أقول لك من دور أنا أقول لك فكير مني مذاكرة في الله now we should be happy, ẹni nìkan ara ní kí bó nìkan pé àárọ̀ ọ̀nà ọ̀hán ẹni rẹ̀ ti fẹ́ sí ìrẹ̀lẹ̀ wọn náà dọ́wọ́ omi ìtí ọ̀rẹ́ náà gbọ́kọ̀ ọ̀nà ọ̀rẹ́ ọ̀rẹ́ mọ̀ ọ̀nà kàákà ọ̀nà ìfẹ́ lámọ́tì kẹ́nẹ̀dì ọkọ̀ náà dọ́wọ́ ọ̀nà wọn nìyẹn. Mọ̀sáàkì rẹ̀ fúnra. So àníbi nǹkan tí ìròyìn èkó tó sẹ̀lẹ́tọ̀ náà kọ́ ní sákòrò. Tàbí ọ̀nà ẹni kọ́ ní ìrọ̀jù ọjọ́ ọ̀nà ní sákòrò. Náà wá yan sákòrò rẹ̀. Mẹ́rin mẹ́rin ẹ̀kọ́ ẹ̀pọ̀pọ̀ orí mi nà ọ̀nà rẹ̀ ìjẹ̀wó náà kójọ wọn lórí ìgbìmọ̀ ẹ̀tẹ́ náà bá àfẹ́jẹ̀wó iná dọ̀mọ̀ yà dáhùn. Now, ìjọba ìmọ̀ á ní eight jana mọ́. Ọ̀tà máa ń lè ka lè ka ẹnu mẹ́rọ̀ lè ka ìpè ìjọba ẹ̀ta wàláhì làbí wọ́n àní ní three days àní ní nàbàrà rẹ̀ nílẹ̀ yìí more than fifty pages náà ká ẹ ẹ ọkọ̀ yàn lórí ibi ìnà náà wà ká ọmọ rẹ kàdá kọ́ lórí ibi ìnà náà bí kàtà ní ilẹ̀ ìfúlá ti lọ́dẹ ẹ̀ ọ́kẹ́ ẹ̀ ẹ̀ mọ̀ kí wọ́n máa ṣe dé mọ̀ ọdún kàtà ọ̀ báwo ni ó fẹ́ka yìí ọ̀nà ìrọ̀lá wọ̀ ọ̀tà ó lóyún kí ní ìyá ìwọ́dún àmọ̀tọ̀ báyìí náà kẹ́yìn tí àmì dé lẹ́sọ̀ ọdún tàwọn àná àdá wọn àmọ́ yà kọ́ta ẹ̀ka yẹn náà wọ́n ti mọ yíyọ̀ dá anáwàká èyí ní ti ti tó dọ̀wọ́ àkọ́fẹ́ náà ó lé orí kíkó orúkọ nọ́nọ́nọ́nọ́ orí yẹn náà kàá sí náà ṣàgbọ́wọ́ ẹni tó àmà níṣẹ́ ọ̀rẹ́ ọ̀dọ́ ẹ̀ nùmọ́ ni james janka james tumatu láti wá sí ní ìkọ́mọ́ kàá bá ìrúkọ́ ìkọ́mọ́ wọ́n ti láàyè. Yàtà literally ṣe yẹ kàtà yìí technical salati fati. Aláhùn sọ́ni ọmọdé mọ́wọ́rọ̀ aláṣẹ̀yédìná yọ̀dọ̀yọ̀dáyà Muhammad Anari Muhammad Alifasiri Anana Lina Ogolo. Ìṣẹ́lẹ̀ gúrù mori mo wáyé anija muhammad ọ̀nà ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ anija náà kàrí sáàtì ọlọ́wà náà ní màá ó gbèrè ìtẹ́nẹ́rẹ́ ìlú wọlé họ́ọ̀tìm ọ̀nà rẹ̀ bàbá ẹ̀fẹ́ ní màá sábà ìtẹ́nẹ́rẹ́ ìlú náà rẹ̀ ọ̀nà bàbá ẹ̀fẹ́ náà fẹ́rẹ̀ lọ́hàkì bìlhàk ọ̀nà gbogbo yẹ̀ lọ́rùn lórí ẹ̀dá ọ̀nà ha dín ọ̀nà ọ̀sẹ̀ na mun ozoro muri ana ko je tere ala alibi mana ko na mare ne ya ni dan ko haka qadirhi do an horo horo na ka ile ile ya mun kidar lazim haka na ka ka don ororo yarji maratan ohoro do na mara ya tora kuna ni ko na o Allah na halal sayidina zubair dai muhammad na muhammad an ah, yau kata gane nan ah, malayan yin kasa a yan kuka a yin kuwa ah, da yan kuwa na wadda da muhammad hanabi na za a yau alfafi da na hau hanabi yana kamar nan ita ne gun don sai tu jana kawai da nakan ita ne gun ita ne gun wannan tumuri na ọkà ọlọ́rí àbí léèrè ní ẹ̀rọ mẹ́yàn ní ọmọ ní ntúmọ̀ ẹ̀mà níbi adam rẹ̀ ọ̀yí lànà náà rẹ̀ ọmọ tí wọ́n kú níta ẹ̀ka ókè àtẹ̀rẹ́ náà níbi adam náà mẹ́yìn náà nìmọ́ náà ọ̀yí ọ̀wọ́ wa nù ọkà àbọ̀ ìdérè ìgbù alára wọn náà kó yìí ní ṣe fún àkànnà mi. ṣé sẹ́nà ni èyí èrè gbèrè déètì bíi àyè tọrọ má tọrọ ẹ̀ ọmọ wa ní ibi sáyì èyí èrè gbèrè